دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ kéèkì ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi al-ahad as-samad wa lam yulad. ولم يكن له كفوا أحد ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم التغاب عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run alhamdulillahi ọba tí a ń dúpẹ́ fún Subhana man laysa lahu bidaya. Wọ́n náà ni ọba kan ṣoṣo, eléyìí tí ò ní ìpìlẹ̀. Subhana man laysat lahu bidayan. Ọ̀nà kan náà lẹni tó gba ìròyìn pé kò sígbà kan tó bẹ̀rẹ̀. Subhana man laysat lahu bidayan. Àti mi àtẹ̀yìn, àwa nígbà tá bẹ̀rẹ̀ ayé, Léìsàn ti lẹ̀ ó bí dáyà. Àwọn tí wọ́n bí wa pàápàá náà nígbà táwọn náà bẹ̀rẹ̀ ayé. Léìsàn ti lẹ̀ ó bí dáyà. Gbogbo ń táwọn ẹlòmíì bá tún jọ́sìn fún láyé lẹ́yìn Ọlọ́run. Gbogbo wọn náà ni wọ́n ní bẹ̀rẹ̀. Sàbáhánà máa léìsàn ti lẹ̀ ó bí dáyà. Ó yá kó lẹ́yìn sátìlà ó bìdáyá ààrẹ nǹkan kata fẹ́ kọ́ ń pa rẹ̀ pé bàbá ìlú sílẹ̀ lẹ́yìn sátìlà ó bìdáyá ó ṣe lò ṣẹ̀mí ìgbà kan rẹ̀ kó tó wá dìgbà kan sọ̀bàhánà lẹ́yìn sátìlà ó bìdáyá tí president wọ́n sọ ya rẹ̀ wọ́n sọ bàbá rẹ̀ wọ́n sọ state tó ti wá lẹ́yìn sátìlà ó bìdáyá tí a bá dá nǹkan kan wò lórílẹ̀-èdè kan lónìí àwọn èèyàn pàtàn president àbójẹ́ gọ́vnà wọ́n sọ pé kọ́kọ́ ṣe nǹkan báyìí. ìzàdí lẹ́gùn bìdáyà. sọ fún wa ń tọ́lọ́wọ́n bá fi ṣeré kó tó máa jẹ́ ọlọ́run. ìzàdí lẹ́gùn bìdáyà. júwì agboolé ọlọ́run bá fún wa kò sí. wàlá lẹ́gùn hajjún wàlá mm-hmm. ọba ọ̀ká kò síbi tíjọba ọlọ́run ọba ọ̀dẹ́kà nílẹ̀ yìí bó ṣe ń darí tí ń bẹ lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ló ń darí tí ń bẹ nínú ilẹ̀ bó ṣe mọ́ tó hàn sí gbangba rekete bẹ́ẹ̀ náà ni tó pamọ́ sínú ọkàn kó wá hàn tọ́lọ ó bá wọn yẹn táwọn ń sọ̀rọ̀ wọn láyé lóyìn tá tán wọn ọlọ́run Àlàlàhù àdún wàlà níháyá. Tó ń jẹ́ ọlọ́run lórí wa náà rí. Àlàlàhù àdún wàlà níháyá. Tọ́, àdúpẹ́ fọ́láwọn ọba náà sí ẹpọ̀ náà ń jọ́sìn fún. Ránà máa lè ìsàmí ń ṣe ìyàn àdìlòhó. Ọba tí ẹ gbọ́pọ̀ sí ń tà lè fi wé. Lè ìsàmí ń ṣe ìyàn àdìlòhó. Mo sí ń tà lè fi rìpléṣì rẹ̀. Lè ìsàmí ń ṣe ìyàn àdìlòhó. Mo sí ń tà lè gbẹ́sẹ̀gbẹ́ rẹ̀ tà lè sọ pé àti bíi. Ránà máa lè ìsà. Allah akbar. Min ṣe ìyọ̀ Ìnálé àrífà aládúnníyà àlàbí ìtàwàbí. Ẹni tó bá fi ọlọ́run bálẹ̀ tó gbájúmọ̀ nǹkan mí láyé torí ọlá. Ìnálé àrífà aládúnníyà àlàbí ìtàwàbí. Ẹni tó bá fi ọlọ́run bá wà láà tó ní ayé àtọ̀run lẹ̀ tó wá gbájúmọ̀ nǹkan mí torí ipò. Ẹni tó bá lágbára lòun wá inú wa fi ọlọ́run bá wálẹ̀ tí ò wá jọ́ tuntun. Ìnálé àrífà torí ẹ̀ wá pa ẹ̀sìn ìsìláàmù tí ń ṣẹ̀sìn ọlọ́run ọba yìí tì áà ẹni náà wà nínú wàhálà o mo sọ fún síyàn fẹ́ dá síyàn bá ti ṣẹ̀sìn ọlọ́run nínú wàhálà ni nínú ìpáyín kéke ni lẹ́sìn inú ìnira kan ìrònú kan bọ́sì míì ní téèyàn bá ti ṣètò ọlọ́run eléyìí ètò ọlọ́run ọba ni lórí ilẹ̀ òmìnira àròdà àǹdíkiri Ọlọ́run tó bá ti nítò wọn bá wọn ò fẹ́, ah, ọlọ́run ẹ̀ fílẹ̀. Máyí ìṣẹ̀tàntàntà. Ẹ̀yìn lè máa rí kó máa gun mọ́tò máa kọ́lé, ó bà tí náà investment ó ń yẹ òun fúnra ara rẹ̀ náà náà. Ọmọ yóò rí bí ọ́n dì kiri ọ̀bì yẹ fún lókìhú àdá àbá ọ̀sọ̀ àdá. Ọlá ni gbogbo ẹni tó bá ní tọ́lọ́wọ́ ọba òun òun. Ọmọ yóò rí bí ọ́n dì kiri ọ̀bì yìí. Ó kún rí kúrò mi tọ́lọ́wọ́ gbajúmọ́ táyé. Ọmọ yóò rí bí ọ́n dì kiri ọ̀bì yìí. Ó sọba tó dá ayé àtọ̀rún lẹ̀ kò sí tọ́lọ́wọ́ bá dá ló ń sìn. yóò rí bí ọ́n dì kiri ọ̀bì yìí. Ó ìlànà òdodo tì kò tẹ̀lé ìlànà ìfẹ́ inú àwọn èèyàn kan tẹ̀lé. wọ́n mẹ́rin yóò rí bí ọ̀rìn bí kiri ọ̀bí. wọ́n tó bá jẹ́ pẹ́lẹ̀ lóyún láàyò tó ń jẹ́ sí ẹ̀. ẹ̀sìn lókè ń wọ́n ẹ̀dá àbá wọn sọ̀rọ̀ ẹ̀dá. wọ́n ní àwọn ìyà tí máa ń lẹ̀ mọ́ ni pé kí òun náà ló dúró dérú ẹni bẹ́ẹ̀ ọlọ́mọ fìyà jẹ wá Islam kí ni tá ń pè ní ẹ̀sìn Islam kí ni tá ń pè bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ bọ̀ sí morúkọ yìí ní èdè tiwantiwa al-Islam ẹ̀sìn àlàáfíà Allahu Akbar kí ni tá ń pè bẹ́ẹ̀ gan-an ẹlòmíì kan ń gbọ́ Islam Islam Islam ìwọ̀n láìkì Islam tó ah ah ah, ah má sọ bẹ́ẹ̀ má ó mọ tí wọ́n tó olóò láìkì yẹn olóò láìkì ẹ̀sìn àlàáfíà tó wá látọ̀dọ̀ ọba àlàáfíà ọba tó láyé àtọ̀run tó yẹ pẹ́sìn tó fi ránṣẹ́ sáyé fún wa rèé ìwọ́n wá ní òfẹ́ kí ló fẹ́ àfikò fẹ́sìn àláfíà ohun tí ò yẹ ń bẹ̀ ní àwọn tí wọ́n ń ṣe tí wọ́n wà nítòsí rẹ̀ bí wọ́n ṣe ń ṣe lò fi ń rò pé wíyá kò dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà rí bó ṣe máa ń sáábà rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn bá náàfàní àti ṣèwádìí ń pa rẹ̀ kéèyàn mọ́lámọ̀ dújú èèyàn máa rò pé bóyá kò dá nígbà míì bẹ́ẹ̀ náà nìkan míì wà tí ò dá tó máa kọjú pé ó dá síyàn torí pé yóò ṣèwádìí pa rẹ̀ èèyàn wá rò pé tó dá ni. fake àti original wà lónìí ó áàdì láti lè differentiate láàrin wọn kéèyàn fẹ́ mọ̀yàtọ̀ láàrin ohun tó jẹ́ panda àti original ah ó máa ń nira àfààní ọlọ́run yẹn náà wáá ní kákókó tèkà kókó wa yìí ká fi ṣàlàyé ń tà ń pèlè èyí tí ń ṣe ẹ̀sùn islam yìí ká ṣàlàyé rẹ̀ fún gbogbo ara ayé tí wọ́n ń gbọ́ wa ta lẹni tí ń àtàtàrà tó dá àti mọ̀ ọlọ́run ọba tó dá wọn kan náà ọdún yìí la wá ń sọ kílẹ̀ sin ọlọ́run tí ó ní kí àwa mùsùlùmí àbáwọ̀ ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ tó dá táyé kìlò ní ká ṣe òun náà ní ẹ̀sìn ìtànjú rẹ̀ tí ń ṣe ìsìlámù fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ mú àwọn àkàwé wá lónìí nínú alukur'an àwọn ẹ̀rí rẹpẹtẹ tó kọjá sísọ ìtawálè wínú rẹ̀ lónìí á lórí rẹ̀ nígbà míì àwọn ànábì tọ́lọ́run ti rán sáyé afẹ́fìdé rẹ̀ múlẹ̀ lónìí pé gbogbo wọn pátá ẹ̀sìn islam náà wá ṣe láyé gbogbo àwọn ànábí ọlọ́run pátá ilé tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala ilé tí wọ́n wá sáyé ẹ̀sìn islam náà nà ẹ̀sìn tọ́lọ́run bá ní kí wọ́n wá ṣe ọlọ́run bá dẹ̀ yẹ ká mọ̀ wípé òun dá láti inú yẹpẹ̀ منها خلقناكم تلوصلنا القرآن وفيها نعيدكم الله نيدي العمل اللي والوريني منها خلقناكم ولون داوة ولا تراري يقبل الله رفاق منها خلقناكم ولا تراري يقبلون دي داوة وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولبالون تسمع شكبين ديوان جاك بدار القيامة tàlẹ́yìn tó kọ́kọ́ dá láti inú yẹ̀pẹ̀ ànábì wa Adam ni ẹni tó dá àrísọ́lọ́sọ̀tọ́lá ẹni tó dá náà ló ń ṣe tí ẹ̀ òun náà ni ọlọ́run bá rẹ̀ tó dá bákan náà ànábì wa Ibrahim àrísọ́lọ́sọ̀tọ́lá ànábì wa Nuh àrísọ́lọ́sọ̀tọ́lá ṣẹ́ ti ẹ̀wà rí láàrin ìgbà tọ́lọ́run fi dá ànábì wa Adam sígbà tọ́lọ́run fi dá ànábì wa Nuh ẹgbẹ̀rún ọdún kan ló wà láàrin wọn àyè tó wà láàárín àsìkò tọ́lọ́run fi dá Ànábì wa Adam sígbà tọ́lọ́run fi dá Ànábì wa Nuh 1000 years kọ́dínù mẹ́wàá olówà láàárín rẹ̀ sẹ́ńtúrì mẹ́wàá kọ́dínù kan ní sẹ́ńtúrì kan sẹ́ńtúrì mẹ́wàá olówà láàárín rẹ̀ gbọ́nà ọdún kan kan lọ́nà mẹ́wàá ọgọ́rùn kan ní 100 kò dẹ̀ sí tó ṣẹlẹ̀ láàárín ìgbà tọ́lọ́run fi dá Ànábì wa Adam kíkó wá padà lọ kàtàn ó dá akáṣàlàyé fúnra wa láàrin ìgbàtọ́nà fi dáa níbẹ̀wà Adam sí ìgbàtọ́nà fi dáa níbẹ̀wà Nuh kò sítàn kan tẹ́lẹ̀ rí láyé lọ́dọ̀ gbogbo àwọn nǹkan tán ayé láti ìgbàtọ́lọ́n ti yẹn àwọn ànábì ọlọ́run sáyé kò sí àkọọ́lẹ̀ pé àwọn èèyàn ṣe nǹkan àmì jù Islam lọ kò sí àkọọ́lẹ̀ pé àwọn èèyàn tún forí balẹ̀ fún nǹkan àmì ju ọlọ́run ọba lọ kò sí àkọọ́lẹ̀ pé ọlọ́run ọba tún ṣe ó táwọn èèyàn kan tún sí ẹlòmíì tí àtọ̀ sí ọlọ́run ọba Allah ìkànṣẹ́ náà ni gbogbo wọn ṣe ṣẹ̀tọ́nì ló dé ló wá sí títì àwọn èèyàn àwọn tí wọ́n já kọ ni tí wọ́n ti lọ èṣù ló wá sọ fún àwọn èèyàn yìí pé àwọn bàbá yín tí wọ́n ti lọ yìí ṣe wá yẹ́kẹ́ ilẹ̀ máa rántí wọn ẹ ma àwọn eré kankalẹ̀ lórúkọ wọn n tó pèlẹ̀ pa àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sin kan mílẹ̀ èèyàn o àdéhùn àkọ́kọ́ tó ti gbà wípé òun fẹ́ da ayé àwọn èèyàn rú àwọn mànábì ádámù rú àtàwọn àlùjọ̀nú àwọn méjì tá fi wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí fi ọpọlọ àwọn èèyàn ṣeré náà èèyàn bá lọ mọ èrè àwọn bàbá wọn tí wọ́n ti kú lóòótọ́ ìgbà táwọn ẹni tí wọ́n mọ èrè yìí jáde láyé táwọn eléyìí lọ ṣètọ́ni tún padà dé láwòrán èèyàn ó tún padà lọ bá wọn àlìjọ̀nú láwòrán àlìjọ̀nú ẹgbẹ́ wọn lọ́wọ́ àwọn bàbá yín tí wọ́n lọ àwọn èrè tí wọ́n mọ kalẹ̀ yìí ẹ̀ máa mọ fáìlì wọn o àwọn bàbá yín máa ń sìn wọn ni ọmọ ń ṣe báyìí fún wọn ni ọmọ arábàbà fún wọn ni ọdọọdún oṣooṣù náà máa ń ṣe tàwọn eléyìí

Ànábì Nuhu ló wá sọ fún àwọn èèyàn rẹ̀ wípé yá qaumi. Inni lakum nadhirun mubin. Ó ní mọ́ pé èèyàn mi, ó pè wọ́n. Ẹ̀yà aráàlú mi. Kọ́lá yà qaumi. Inni lakum nadhirun mubin. Ó lè ní pé à ń wò yìí, olùkìlọ̀ ló ní mo jẹ́ fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba wá kì í nílọ̀ ní pé ẹ má ṣe ń tẹ̀ ń ṣe yìí mọ́ àní ibùdó lọ́ọ̀gà ẹ bẹ̀rẹ̀ sí sin ọlọ́run ọba ọlọ́run jẹ́ máa sin ọ̀hún ẹ máa sin ọlọ́run ẹ má sin àwọn tẹ̀ ń sin gbogbo àwọn bàbá wa tí wọ́n ti kú tí wọ́n ti lọ yìí àwọn ìyá wa tí wọ́n ti lọ yìí àwọn akọni tí wọ́n ti lọ tẹ́ wá sọ wọ́n dọ́lọ́run ọba ẹ má sin wọn mọ́ ẹ páyọ̀ ọlọ́run ọba ẹ tẹ̀lé rẹ̀ ọlọ́run ni ẹ máa tẹ̀lé lànà rẹ̀ yàgbìfìrìlà kó ń mi rúdú ذنوبكم Ànábì Nuhu wá ń sọ fún àwọn èèyàn rẹ̀ ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí sin kan mí lẹ́yìn Ọlọ́run, wọ́n ti ṣe lọ́hun. Wọ́n ti dẹ́ṣẹ̀. Wọ́n ti dáná. Yaghfir lakum min dhunubikum. Ìgbọ́ngbà tí wọ́n rà náà bí Ọlọ́run tó wá sọ fún wọn, àwọn náà ti bẹ̀rẹ̀ sí rú pé, yìí síta àwọn ọba àwọn báyìí ó ní rárá. Yaghfir lakum min dhunubikum. Ṣẹba ti lẹ́ẹ̀ṣẹ̀ ìtẹ̀ ìṣe yìí mọ́ta tí wọ́n ti sọ́lọ́. Yaghfir lakum min dhunubikum. Wa yu'akhirukum ila ajalin musamma. Ṣé ń pèlè yẹn fún ọ náà ní oró dùnú? Ó ń wo pé ìrònú ti ẹ náà ni pé láti jẹ́ ìgbà wọ̀láì òdè wà pé ìsìlámù ló yẹ kó máa ṣe o. Òdè wà mọ̀ kó jẹ́ ọ̀nà rí o. Ìwọ́n fi ń ṣe tó ń ṣe ti rẹ́dì báyìí ní ìsìn o ti ń gbọ́yé bá ṣe ṣàlàyé rẹ̀ yìí congratulations àti ẹ̀kọ́ rere. Yàgùnfẹ́rìlà kó mi ń dúnú òbí kọ́. Ní tó fàìmà ká ṣe lẹ́ṣẹ̀ tí ó dá ọ̀nà tó ti tọ̀ tẹ́lẹ̀ tí kìí ṣe ọ̀nà tọ́lọ́run. Yàgùnfẹ́rìlà kọ́ mi ń dúnú òbí kọ́. Ìtí wọ́n náà ti ń ṣe sẹ́yìn tẹ́lẹ̀ tí wọ́n náà wá ronú tí yè rẹ wá ń sọ pé ah, ọba tó ṣayé àtọ̀ tó yẹ kí n ṣe. Yàgùnfẹ́rìlà kọ́ mi ń dúnú òbí kọ́. Ọlọ́run àforí àwọn ètò ti ṣe sẹ́yìn jí ọ. Wa yu'akhirukum ila ajalin musamma. Àbí Nuhu wá sọ fún wọn wípé lára ń tọ́lọ́run máa ṣe fún ẹni wípé yu'akhirukum ila ajalin musamma. Ọlọ́run ò ní yára fi ilẹ̀ aṣàánú. Inna ajala Allahi. Torí pé Ọlọ́run bá padà wá fi ilẹ̀, á fi nígbà láàyè kékẹ́ lè wá ráyè ṣe dáadáa. Inna Ọlọ́run bá padà olófẹ́ máa ṣe tọ́lọ́run ní ìsìn pẹ̀lú ọlọ́run ìwọ náà wá fi ẹ̀nà bí ọlọ́run pé ọlọ́run jọ yìí tí mo ti fayé mi ṣe sẹ́yìn tẹ́lẹ̀ a mu mo wá fẹ́ ṣe tiẹ̀ báyìí ní ìsìn túbọ̀ lọ́ra ẹ̀mí mi díẹ̀ sí kìí rí ṣe ìwọ náà dé ọlọ́run kó máa pé wọ̀yọ̀ akẹ́rẹ́kùn ila ajalin musamma inna ajalallahi idha jaa la yu'akhkharu law kuntum ta'lamun. nítorí pé fẹ̀kàtẹ́lẹ̀ èèyàn

ìròrí kan náà ni wọ́n rò bákan náà ni wọ́n ṣe jọ ń ṣẹ̀sìn kò sẹ́nìkan ni wọ́n tó yagbá kò sẹ́nìkan ni wọ́n tó rìn lọ́tọ̀ kò sọ́tọ̀ lónìí nínú wọn mùsùlùmí ni gbogbo wọn Tànábì Nuhu la sọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lá Ibrahim ta dárúkọ rẹ̀ fún wa pé gbogbo wa náà máa ń pè ní bàbá àgbàgbọ́. Ẹ̀dọ̀pá Mùsùlùmí lára àwọn tí àwa náà mọ̀ta máa ń sọ. lára ntẹ́ náà ọmọ tẹ́yìn náà ma ń gbọ́ ńgbà tó ní kálukú láyé náà sọ pé nígbàgbọ́ náà onígbàgbọ́ náà àwọn òbáyàn jiyàn ẹni tí ń bọ òkúta onígbàgbọ́ lòun náà ẹni tí ń bọ omi onígbàgbọ́ ni àmọ́ àwọn mùsùlùmí onígbàgbọ́ torí pé yàtọ̀ wà ń bẹ̀ eléyìí súnà ọlọ́run lórí ilẹ̀ kò síjà ń bẹ̀ kákàn tó wa ni kí ló wá títí wá ọba tó dá gbogbo táwọn tó kù ń sìn ọba tó dá wọn àtàwọn tí wọ́n ń sìn ọba ẹ̀nà wá ń sìn ní tiwa tó dòdò àwa kì í ṣẹgbẹ́ ẹnikẹ́ni láti máa ń sọ fún wa pé ajíṣe bí mùsùlùmí là ń rí mùsùlùmí kì í ṣe bí bàbá ẹnikẹ́ni. àdúrà Ibrahim sáńpẹ́ bàbá àgbà. wọ́n ní àwọn Ismail. àtọmọ rẹ̀ tí ń ṣànábìwá Ismail. àlè yìí má sàlámù. à ń bẹ ọlọ́run Sàlámù ọlọ́run kó lọ bá àwọn méjèèjì. Kọ́lá. Ẹgbọ́n ọni kọ́lá. Torí àwọn méjèèjì náà ni wọ́n sọ̀rọ̀ ń bí. Tó bá pẹ́ nìkan ló sọ ni wọ́n ni kọ́lá ṣùgbọ́n wá elongate láàmù yẹn torípọ̀ ti di méjì. Qala rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan Àwọn méjèèjì náà wá ń sọ̀rọ̀ ni wọ́n ń sọ? Rabbana. Wọ́n ń bẹ ọlọ́run. Rabbana. Láti rẹ ọlọ́run wá ń pèsè. Waj'alna muslimayni Wọ́n ní ọlọ́run ọba ò ṣe àwọn méjèèjì ní Mùsùlùmí ìní lákà. Ṣé wá lólùjọ́sìn fún ọlọ́run ẹ̀wù mùsùlùmí ni wọ́n pẹ̀ra wọn? Wọ́n mi ń zọrí. Ọdún bẹ ọlọ́run kókó ṣàwọn lẹ́ni tó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run. Wọ́n náà bẹ ọlọ́run pọ́lọ́run ṣe mí lẹ́ni tó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run. Tó bá yẹ pé ohun tó ò tí ì fẹ́ sọ ni pé o ò fẹ́ sọ pọ́lọ́run ṣe mí mùsùlùmí àbí torí pé wọ́n ti gbè kórìíra ìsìláàmù sí ẹlẹ́mìí. Ó yá kúkú máa wá ti àníyàn ẹ̀mí tó má máa sọ pẹ̀lú good intention kó máa ní à ọba tó ní mi ọba tó dá mi ọba tó ní àná àti ní àtọ́lá mi mo bẹ̀ ẹ́ ṣe mí lẹ́ni tó juwọ́ ju sẹ́lẹ̀ fún ẹ mm-hmm. tó bá pẹ́ mi tí mo wà ní tí mo ń ṣe lọ́wọ́ ikọ́ nílànà fi dáná hàn mí ìwọ́fẹ̀ mi tó mọ́ sọ. ọ̀bàná wájì àlìná mùsùlùmí ní látàwà mi ìzòrò ìṣàtìná ummatan muslimatan. àwọn méjèèjì àdúrà tí wọ́n ń ṣe rèé

Ọwọ́ náà ni ànábíwa Yàkúbù náà fi sàtútẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀. Yàkúbà ya ọba ní ìjá. Ànábíwa Yàkúbù tó nìyàn. Iná lọ́ra sọ́rọ̀ lọ́pọ̀ Adarúkà náà bí wa Ibrahim, adarúkà náà bí wa Ismail, Anábì Yakubu la tún sọ yìí. Yàbà ní yà. Ẹgbọ́n tán Anábì Yakubu náà. Inna Allaha safa lakumud-din. Anábì Yakubu ní ẹ̀yàn ọmọ mi. Inna Allaha. Ó ní dájájọ́ ọlọ́run ọba. Safa lakumud-din. ẹ̀sìn tọ́lọ́run ọba yàn láàyò fún yín. Wọ́n ní ẹ ṣe o. Fala tamutunna illa wa an muslimun. Arábì wa Yakubu wa ń sọ fún ọmọ rẹ̀. Fala tamutunna. Ó ní ẹ máa ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ kúrò láyé. Fala tamutunna. Ẹ̀yin ọmọ yìí kò gbọ́dọ̀ pa. Fala tamutunna. Ee tẹ bá fi lè kú pẹ́rẹ́. Illa wa antum muslimun. Láì jẹ́ Mùsùlùmí, ah ẹrógo àfikẹ́ Mùsùlùmí kan tó jáde láyé ẹgbọ́n, ànábì wa nìyẹn, ẹgbọ́n tó ń sọ fún ọmọ rẹ̀ ìwọ bàbá náà lónìí aláìbìkítà ní ẹ̀ àwọn ọmọ rẹ̀ ń kọ́ ńgbò ni wọ́n wà kí ni wọ́n ń ṣe gbogbo ọmọ yìí náà ló máa bí níbi ìsìláàmù ah bàbá mi àtẹ̀sùn máa ṣe fáàrí gbogbo ọmọ náà ni wọ́n ṣe wà ní wọ́n fẹ́kì Quran ẹwù bàbá ṣé bàbá rí ṣé bàbá rí torítọ́ ẹwù yá ọjà lè ṣe àgbájúmọ́ ẹwù táwọn ọmọ yìí ń wọ̀ tẹ̀mọ́túnnà ilẹ̀ wa antum muslimun. torí tó kò fẹ́ mọ́ra ẹ̀sìn ló ṣe fíì láti máa lọ ṣe nǹkan àmì tó ń ṣe ẹ̀dẹ̀ ń wo ah bàbá wàkọ́ọ̀lá Musa ah wàkọ́ọ̀lá Musa anábìwà Musa tí ẹ̀sọ́ rẹ̀ o. Alayhi salamu li qawmihi. Alayhi salatu wa salam ẹgbọ́n tó ọlọ́run sọ fún àmọ́ rẹ̀. In kuntum amantum billahi

ẹnkọ́ntọ́ mùsùlùmí ẹwọ tó ní ìtẹ́tún látẹ́tún fi ń fọ́kọ́ mú yìí ẹnkọ́ntọ́ mùsùlùmí ẹwọ ní ìtẹ́tún pò mí pò pupa fáàlé yí tẹ́wọ̀ tẹ̀lú ẹwọ lẹ́tún fọ́ títẹ́ ọtí tẹ́lẹ̀ náà haramu ni ẹ̀sùn wá fi ń lẹ́bú Allah. Ṣọ́lọ̀ alẹ́ ẹ̀dẹ̀gbára ní bá. Àlé yí tẹ́ wá tẹ̀lú ẹ̀kùnrẹ́tọ́ mùsùlùmí. Àlé yí tẹ́ wá tẹ̀lú. Ọlọ́run ni wọ́n ń pè. Òun náà ni wọ́n fi ń sọ fáwọn èèyàn wọn náà ìwà àfáàmbò ni wọ́n ti rógùn kí n ti ẹ pẹ̀lú ògùn ẹ́ ọwá ní ṣẹjára ìbí ni tálọ́bí jọ nínú àwọn ànábì ọlọ́run odódó ọ̀rọ̀ ní àìkọ́ àgbọ̀dọ̀ má máa sọ fún ìtọ́rọ àwọn afẹ́kẹ́ túbá sẹ́mọ̀ pé lẹ́nu èṣe sọ́dún àwọn kan ti lọ yìí tó dẹ̀ gbọ́ nínú wọn tí ò túbá tó fi lọ alọ̀pọ̀ oúnjú tiẹ̀ náà ti máa ja kò kàn rọrùn kó padà wá sọ fún láì nípa èèyàn mí ẹ̀fì ilé ẹ̀ ṣògùn mọ́ kò lè wá ń sọ fún ọmọ láyé ṣùgbọ́n wọn làwọn lè sọ fún ẹ ní ìsìn kí wọn náà tètè gbọ́nà kó pátì àwọn ànábí ọlọ́run tí wọ́n ti lọ wọ̀n ṣorí ogun o. nǹkan tó máa tó bí láti fà aléjì tẹwà pẹ̀lú nǹkan tó mọ́ ìsìnlẹ̀ ní ẹwà tó ànábí wa mú sáfẹ́ parí rẹ̀. aléjì tẹwà pẹ̀lú ọlọ́run ní kẹgbára ilé ọlọ́run ní kẹgbójúdé ọlọ́run ní kẹfẹ́ ní ìtìsọ́dọ̀ rẹ̀. nǹkan tó mùsùlùmí tó bá pé mùsùlùmí bá ní àti pé mùsùlùmí àríwì musa alhamdulillah. wàkọ́lá ń sáà alhamdulillah. Kọ́lá àzà ọ̀jẹ́ Ànábì yìí Àyínsá alayhi sàlámù. Ànábì Àyínsá náà ẹgbọ́n tó náà sọ. عليه الصلاة والسلام فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري فراما أرافين فو ó ti ń gẹ́ẹ̀tì àwọn èèyàn. lẹ́kùn fúnrọ̀ mí ní ọ̀rọ̀ ó ní fáwọn èèyàn ti ń fẹ́ máa tún ṣàìmọ̀ orí sọ́lọ́run wọ́n ti fẹ́ máa nígbàgbọ́ nínú nǹkan míì wọ́n fẹ́ mọ Ọlọ́run lọ́kàn mọ́ torí tó ń wá sọ fún wọn ni pé kàn lọ́lọ́run tó ń wá sọ fún wọn ni pé kí wọ́n kírun tó ń wá sọ fún wọn ni pé òun kò pera rẹ̀ lọ́lọ́run kòkòrò rẹ̀ nìkan méjì kó wá júwẹ́ ọlọ́run fún wọn ànábì ọlọ́run ní òjíṣẹ́. fàlámà àhásà àyínsá mi ní homo lè kú fún ọ. ṣùgbọ́n ká náàbì àyínsá tó kú ọ̀ láyé ló ti rí páwọn èèyàn ti ń tasẹ̀ àgèrè wọ́n ti ń ṣe nǹkan míì. àhásà àwọn díẹ̀ nínú wọn ni wọ́n dúró déédéé tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn bó ṣe ṣàlàyé rẹ̀ fún wọn lọ. àhásà àyínsá mi ní homo lè kú fún ọ. arábìnrin sá wa mú ń gbọ́. kọ́ọ̀lá

wàjìhádì bí anna mùsùlùmí wọ́n dàrẹ́ tọ̀rọ ìsáàmì ìrìn ta pé wàṣìhádì wàṣìhádì bí anna mùsùlùmí wọ́n jẹ́rìí wa pé mùsùlùmí ni wá wàṣìhádì bí ah. anna mùsùlùmí wọ́n wá sọ fún anábìnrin ta pé afẹ́kíwọ́ náà jẹ́rìí wa pé mùsùlùmí ni wá anábìnrin sánà mùsùlùmí ni àmàna ah, bẹ̀láyé wàṣìhádì bí anna ayyakumullah ànábì wa Ìsá alayhi salatu wassalam mùsùlùmí ni àwọn tó náà jíjẹ fún jẹ́ náà mùsùlùmí ni wá kódà àwọn pàápàá tó wá ń sọ fún pé àwọn fẹ́ kó jẹ́rí àwọn pé mùsùlùmí làwọn. amanna billahi wa jihadi bi anna muslimun. ilé ní àwọn ọ̀rọ̀ àwọn arábí ọlọ́run ilé tó fẹsẹ̀ ní ilẹ̀ nínú àlùkò rẹ̀ wà ìṣàkóso aláàbí. anna muslimun náà àbẹ́rẹ̀ àwọn akójẹ ilé ìta sọ lọ́wọ́ má ṣe ní balẹ̀ jàgbó fún ata sọ́ọ̀tà ọ̀nà àta gbọ́. bákan náà ń fi àsìkò yìí náà pààrọ̀ wà fún gbogbo àwa tí a jẹ́ àìmà ẹ̀yìn máàmù káàkiri àyè ẹ̀yẹ torítọ̀ lọ́hùn ẹ jẹ́ ká gbà pé àmọ́ náà ní pẹ̀ta wà yìí àsìkò tí à ń kí tààrọ̀ yìí lásìkò yìí nítorí pé a fẹ́ káwọn èèyàn táwọn èèyàn ti ń gbèrún àṣà ìdúró kátó máa kí sọ̀rọ̀ àfihàn àṣà ìlásìkò yìí pẹ̀lú ojú ọjọ́ tá ń lò lọ́wọ́lọ́wọ́ ó yẹ kágo mẹ́jọ máa kọjá bí ìṣẹ́jú mẹ́wàá tòrótọ́ lọ́hùn ẹ jẹ́ ká mìkì àwọn adjustment yẹn àṣà ìtẹ́ ń kí ní aago mẹ́jọ kù ṣẹ́jú márùn-ún ó kù ṣẹ́jú mẹ́wàá yìí àṣà yóò tí ì wọlé o ẹja bára tó tọ̀rọ̀ àwa mùsùlùmí ìrun wa lákòókò kì í ṣe bó ṣe wù mí ni màá ṣe o látara díẹ̀ ìyá ọ̀rọ̀ wa bákan náà àwọn tààrọ̀ wẹ́fì wa ní ipa kẹ́ràkìtà tẹ̀ ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn jọmọ́ ni wọ́n kọ̀ǹpléìn mm, pé àwọn ìmáàmù àdúgbò tàwọn ah, warawarawa ni wọ́n ń da tààrọ̀ wẹ́fì lẹ̀ wọ́n ti kí tán láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ló dé kí ló dé ẹ jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run kí n ṣe pọ́lọ́ ń tọrọ ọ̀run lọ́wọ́ pa láṣẹ ni tọ́bá fẹ́ kọ́lọ́run kó gbà á àfikà ṣe bó ṣe tó àti bó ṣe yẹ àbẹ̀lọ́n kójọ kó má ṣe àwọn ìjọ tí wá ní àṣìdànù. a ń rọ gbogbo ẹ̀ tẹ́ ń ṣe gbọ̀wọ́ ìrun pípè lórí rédíò ẹ wo àsìkò tí wọ́n ń pèrún yìí sí ó ń ṣàkóbá fáwọn ìyá wa tí wọ́n ń ṣìnú lọ́pọ̀lọpọ̀ ọgbà tí òòrùn báyìí tí wọ̀ tí wọ́n bá ti gbọ́ ìpèrún ní rédíò ni wọ́n ti ń sáré ṣìnú ẹ̀yà ẹ̀yìn bàbá náà tẹ́ ń ṣìnú ẹ jẹ́ kó òòrùn wọ̀ bóyá kẹ́ máa lọ́ra di aago méje kù ìṣẹ́jú méjì lásìkò yìí kẹ́tó máa ṣìnú. sọ́fàánù kàlámù hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ abẹ́òkúta.